Heavenly Father, eternal rock of ages, this morning, Bola Folasha, I say thank you. I thank you on behalf of my children. Thank you, Lord, for the wonderful daughter. Thank you, Lord, because you're wonderful in my life. Thank you, Lord, for your goodness. Thank you for all the revelation. Thank you, Lord, because you always speak to us. No weapon fashioned against us shall prosper. Hallelujah be unto your name this morning. I declare my platform, Holy Ghost, arena. I declare my life Holy Ghost surrender. My daughter life Holy Ghost surrender. No weapon fashioned against us shall Let me speak through my mouth. Take total control. Lord, I thank you because you answer prayer. I give you praise and adoration for in Jesus' name. When I lose it, I'll be once again. In Jesus' name. person person within the YouTube page. They are making money money on YouTube session. And now yesterday night. Good morning, everybody. And now yesterday night that if you can flag a page, contact me. I will hire you if you want me to hire you per day, per week, per month. Let me know so Ìyábọ̀ Òjó this is for you um, a lot of people they will tell you that Ìyábọ̀ Òjó Ìyábọ̀ Òjó Ìyábọ̀ is being sent she's to the whole world now she's working for the dead body she was not responsible she wasn't there despite the husband that he marry right now follow promoted boy he took the boy to London and he explained to them that some people were after his life he explained everything from A to Z but they didn't do anything to it justice for Mohbad okay but when he died when he buried the boy he wasn't there and he was in Nigeria when the boy died It wasn't the, the in Kurudu where to where they want to bury him. I'm not saying it's the one that killed the boy, but you know, and everybody knows Iyabo Ojo as a Labour Party. He worked for Labour Party, both the states and international level. And now is working currently because one of the senator I know one of the senator followed them to the house of the parents of Mumbab Mohbad Ilerioluwa and also governor of Lagos State also is there governor and the deputy Amzat they are both there and after that they went around that Should I tell you now? Should I shock you? Yabojo is currently working for APC. All the errands, they say they've contributed. It's not the money they contributed though that make me somehow because some people will contribute money just to cover the case. and They will contribute money to the people who that thing happened to. They will even say, let's forget Ọlọ́run ló mú wa, Ọlọ́run ló mú But a lot of things are going to be open. Thank, uh, thank you, uh, Lagos State somehow. That, I mean, the police because it's not even the police of Lagos State. The whole world is watching this case. And they have shown that I give God a praise many times that there's a lot of diabolic among them. And it's showing. And also going to uh, also justify me here in Canada. I give thanks to God. Everybody, and also the whole world. Àwọn tó máa plan plan for me. Okay? Appropriate time. We will be connected to people who are right. Okay? So he's currently working for APC. And he's working for, like, systematically part of Sanwo-Olu somehow. And Iyabo Ojo, reason why I want to say this, I just kìlọ̀ fún ẹ, mo Those, uh, those politicians supporting some of you that's making you to feel as if you are better than others, some of them have been in abroad, like where I, I live right now. They are not even decent. They don't have good record the way we have. And my record cannot be spoiled. If I say it today, you, have tried many things to set me up. It cannot possible. So some of them have a bad record. Thank God for Nigeria that has that allow corruption, that allow nonsense. Okay? So it's Ogbole. Nigeria gba olè, ó gba aṣẹ́wó ó gba àbàtẹnijẹ́ oríṣiríṣi nǹkan ló gbà thank God for that you said something yesterday I saw it you say Kemi you know you used to cry and you now ó ta sí mi ó dárúkọ tèmi ó the other person that say used to say that eh, he is a detective he should come and be working with panti ìwọ ló máa ṣiṣẹ́ pẹ̀lú panti ìwọ ni panti ẹ̀yọ́ ìwọ ló lóbò ìwọ ni useless girl I don't want to if let me tell you mi ní báyìí bèbè o máa tú àṣírí ẹ̀ ni àti bọ̀bọ̀ tó ń fẹ́ yẹn máa tú gbogbo àṣírí ẹ̀ ayé ẹ̀ bàjẹ́ trust me àní ẹni tó dẹ̀ ń ṣiṣẹ́ fún màá tú àṣírí wọn international level àwọn gbogbo àwọn tó bá ń ṣiṣẹ́ fún ok ó wá ní àwọn tí ó tún sọ pé òun máa ń jẹ́ detective ọ̀rọ̀ tí n bá sọ lórí platform ìgbàgbé ẹ lè hate ara yín because my truth is so hot for both of you because I don't give a damn I don't everybody ni mo pè ní suspect like because you know why you try to tax me tọ́ ma ní kò tax me torí pé mo sọ̀rọ̀ sanwó-olú ìwọ ò ṣiṣẹ́ fún sanwó-olú náà torí pé mo sọ pé sanwó-olú wọ́n ju iná sílé lẹ́kọ̀ọ́ wọ́n dẹ̀ ń pín fúnra wọn tó tọ́ ni for real wọ́n ìjẹ̀bú fẹ́ gba abẹ̀yẹn ṣe bí ìjẹ̀bú lọ́mọ mi sarah mi this is my baby girl ìjẹ̀bú ni náà my the late father of my baby ìjẹ̀bú ni náà bàbá ẹ̀ ṣì wà láyé bàbá ẹ̀ ti jẹ́ deputy kan ní Lagos state rí ìgbà yẹn sì kéré àmọ you always turn round like this to show your body that you are lean èmi àti òun ṣẹgbẹ́ náà ṣé to pé a máa ń sọ pé ọmọdé ni wá èmi àti òun ṣẹgbẹ́ wọ́n lè máa sọ anything tó bá wà nínú kinní fún èmi ṣe díẹ̀ ọdún bóyá ọdún méjì lọ́wọ́ Ṣọlá ọmọ mi first born mi tó bá jẹ́ pé ten years gan ni mo bí so mo jù ẹ́ lọ mi kì í ṣẹgbẹ́ o ò lè compare ayé ẹ pẹ̀lú tèmi mi ì dẹ lo ayé mi bíi títí ẹ ó dẹ̀ ń sọ pé nìkan sunkún lórí platform mi náà máa ń ké ṣe bí wọ́n sunkún jọ́ tó ya wèrè tó mu gbóyó tó mu drug yìí o ṣó o sunkún lórí platform rí ni tó o sunkún tí gbogbo èèyàn gbogbo mo ì ní fídíò eh, yẹn lọ́wọ́ picture yẹn gan wà lórí platform yẹn gangan bóyá o dẹ̀ ti lọ delete ẹ̀ sìn you are busy somebody that is a cry cry person ṣojú ẹ̀ fọ́ ṣé tí ẹ̀ di nígbà tọmọ yẹn ń kọrin àtìgbà tí boyfriend ẹ̀ gbé lọ sí London tó ní wọ́n ń disturb òun kí ló tó lè lọ sí tó mọ̀yàn ṣe bí ngbà tó wá ń gbà kurukuru mọ́ Sanwó-Olú ń sìn ìyàwó Sanwó-Olú should be careful for you ṣe bó lọ́ọ̀rẹ́ ẹ̀kan ṣe bọ́ọ̀rẹ́ ẹ̀kan bí mo fún Sanwó-Olú you want me to eh, expose you ni ibi tá a jókòó sí rèé tán ti gbé gbogbo ẹ̀ wá at evidence àti gbogbo ẹ̀ wọ́n lọ́rọ̀ ẹ̀kan bímọ fún Sanwó-Olú this is what you do you set them up you ẹ má máa gbé obìnrin kiri ẹ má máa ṣe kiri ẹ má máa ní ẹ lówó kan ẹ fẹ́ charity kan bọ́lẹ́ ti lówó náà what are you doing tell us let me tell you ìgbà tí Sanwó-Olú sorry to say o i'm not afraid of anybody if i kún ẹ lé mo kò kún ẹ ni okay èyàn kì í sọ́sibẹ̀ kó kú síbẹ̀ Tell about ṣe nǹkan fáráàlú tí ò dáa When you are doing things that's not good when somebody tọ̀gbà tí mo support wọn ṣé One compensate mi ni why why you want to cage me now One don't want me to say anything and then you be believing you be putting some people on somebody People go do jù wá lọ tọ́wọ́ ló ti gbé lamẹ́ríkà rẹ̀ ló ti gbé nílò ìbò rí náà ṣó ní rẹ́kọ̀dù long, but to mí American. I will talk if you want me to talk you voice me you put put your finger in my mouth I bite you ẹni lẹ́ máa fi èkó sẹ́ ẹni lẹ́ máa fa ayé sílẹ̀ ẹni bá ní fi èkó sẹ́ lẹ́ máa fa ayé sílẹ̀ ṣé ọ̀rẹ́ your friend ṣé kò bímọ fún Sanwó-Olú ṣé ọ̀rẹ́ kò bímọ fún Sanwó-Olú are you APC ṣé o ṣiṣẹ́ ìgbésí Sanwó-Olú àbò òṣìṣẹ́ ìgbésẹ̀ wọ́n ìtẹ́jú sọ̀rọ̀ ìdọ̀rẹ́ lójijì ta ló wá ń sọ fún pé ẹni tó bá ṣe pé èèyàn tó máa ṣe pé òun detective ni kọ́ ló máa ṣe pẹ̀lú pàǹtí èmi ò lè ṣe pẹ̀lú pàǹtí ẹ̀yọ̀ ìwọ ní pàǹtí náà wọ́n ló máa ṣe pẹ̀lú pàǹtí ọmọkọ́mọ òsínwó èèyàn ọmọ tí yẹ ẹ̀sìn wíkú òwúwèrè ní ẹ̀nà ẹ má máa all of you ẹ̀yin aṣẹ́wó yẹn ṣe ọgbọ́n nǹkan tí kaná yọ àti gbogbo wọn sọ you are all prostitutes you go and borrow wig you go and borrow wig and then you be using like this ṣe báyìí kiri ó wá lẹ́nìkan sukú yóò oh, sukú lórí platform ni ó wá lẹ́nu tó máa yí tó máa ń sẹ́ detective yẹn because I talk about Sanwó-Olú wọ́n ní wọ́n ń juná sínú ilé àwọn èèyàn wọ́n ń wọ ilé àwọn èèyàn wọ́n ba ilé àwọn èèyàn jẹ́ tó bá ti bá yé èèyàn jẹ́ tó bá ti affect yín positively then you don't you don't care kò ní dá fún yín ẹ fẹ́ kó sọ kò pa ó fẹ́ kó sọ kò pa ẹni ibi ta tó bá bẹ́ sí ìyá ẹ̀ gbọ́ tó bá bẹ́ sí ìyá ẹ̀ international ẹ̀mí orí platform àti ṣiṣẹ́ ẹ̀ ayé ẹ̀ máa bàjẹ́ àtọkọ tó fẹ́ yẹn. whatever kí ni gbogbo kí ni what are you up to kí ni kí ni kí ni kí Eh? gbogbo yín ẹ má máa ṣe bí pé jùyàn lọ ó lè lẹ́ṣẹ̀ na you trafficking you do work bad thing in the system bàbá yìí ò fẹ́ dà ní ó máa sọ pé you don't want to give that one publicity go and check on youtube bóyá o popular tó mi lórí youtube yẹn wọ́n ń gbéṣẹ́ mi wọn ò fẹ́ jẹ́ kí n rówó ń bẹ̀ ni ẹ̀yin náà lè wà lórí burúkú olórí burúkú gbogbo yín lè dáwọ́ pọ̀ pé kò ní dẹ̀ mi owó ó lọ sí rí mi ò sínú ẹgbẹ́ òsì yìí náà àbí ta lè gbé yín ta lè yára jà yín àwọn àtìlọ́lá ṣe ìdíjẹ́ yẹn bóyá ó máa gbọdún kan lọ́mí ìgbà tí lọ láì jíjẹ kọ́kọ́ rí mi ní ọ̀dọ̀ bàbá sùwé kó má rí mi bẹ̀ mọ́ ó rí mi gbogbo nǹkan tí mo wọ̀ báyìí wọn àti Ṣadé kan àti kan bá tọ́ mi létí kan bá tọ́ pè ní láìsà ọmọdé ló pè mí ni ṣé ọmọdé ló pè mí ni àbí kò ní dáa fún ẹni ìwọ àti ṣọlá lẹgbẹ́ náà kò ní yẹ wàá máa kàn bí ara yẹn máa jáde wọn máa polówó ara aṣẹ́wó aṣẹ́wó ló bí work ó lò ṣe ọmọ if you ta sí mi again come for me ìyálà já ẹ àwọn queen mother wo orí burúkú wo ni wọ́n máa sọ kò pa ẹni ẹni tó bá support ẹ politician tó bá support ẹ máa tẹ sójú ìyá ẹ mo ní wọ́n ń dáná sínú ilé lẹ́kọ̀ọ́ wọ́n ń wọ ilé àwọn èèyàn mo ní kó má sọ̀nà sílé mọ́ ní má sọ̀rọ̀ mo sọ ni má jẹ́ ń ta sí sanwó olú má jẹ́ ń wá ṣe kò ẹ̀dẹ̀ bá dẹ̀ ti wó gbogbo bẹ̀ tán àwọn aláìní ẹ̀dẹ̀ máa sọ gbogbo wọn sínú wàhálà ẹ máa pín fúnra yín ni tó bá ń ṣe tó bá ń ṣe ọ̀nà tó ń ṣe nǹkan tó dáa ẹ má ṣe nǹkan burúkú tó bá ti wá ṣe èèyàn ọ̀nà wọn ni kó wá ta sí mi wọn máa ní kó wá wọ ọ lè wọ ẹ̀mí èmi máa wọ àwọn bàbá àti yálà já ẹ̀ máa tú àṣírí gbogbo yín. ẹ máa ṣe pé you know na they don make money now me no care about your bullshit money i'm going to have my own thing at the at the right time i don't rush for anything. ìyá ẹgbà tí mo ti èèyàn àwa ti ń kawó ìwọ ti kawó níbo ni wọ àkàrà kó sí lọ́jọ́ iṣẹ́ tíátà ni mo ti ṣeré rí ìtàgéré mo ti ṣeré mo ti jó mo ṣeré orí ìtàgé ó yá wèrè ní lọ bèrè tó bá dọ́ pé ẹni rẹ́kọ̀dù nàìjíríà ni rẹ́kọ̀dù orúkọ mi máa wà nínú ti bàbá Suwe nígbà yàtọ̀ sórí orí ìtàgé tá a máa lọ ṣe ní Ogun state tá a máa lọ ṣe ní Ondo state tá a máa lọ ṣe níbo ni ìyá ẹ wà nígbà táwọn ìrètí yẹn ìrètí àwọn olórí burúkú ni ẹni gbogbo àwọn ọmọ tó ṣẹ́ lọ́dọ̀ kí lórúkọ èyí tí bàbá Suwe fẹ́ tó lòun mi ò sọ̀rọ̀ ni o tó máa ń fẹ́ fẹjúmọ́ mi bí If you want me to come back to celebrate again we come back i respect people don't rí mi fín àwọn ìyá yín dẹ́mọ̀ kúlẹ̀ fún yẹmi àti wọn lẹ́gbẹ́ ẹ̀yà wèrè mọ́tìlẹ̀ ni tẹ́gbọ́n máa ṣe tell me, bọ́lá ṣé mi bó ṣe rí What orí mi bí ọmọdé ni. gbogbo sọ́ọ̀rì tí mo ti sọ láti forty years ago Tell me, ọdún mélòó ló jẹ́ ńgbà tó ti wà forty years most of you tẹ́ fẹ́ máa rí mi fín. díẹ̀ ni àǹtí sàláwà àbẹ̀ni máa gbà lọ́wọ́ mi ìgbà tí wọ́n ti ń kọrin yẹn ni mo ti sọ pé tí wọ́n ti wà tí wọ́n ti ń kọrin ni mo ti máa ń ṣẹ́yìn pé mo fẹ́ lọ kọrin lọ́dọ̀ wọn màmí ló sọ pé kí wọ́n ní wọn ò jẹ́ kí n lọ síbẹ̀ ọmọdé ló pè mí ni kí ló fẹ́ fòṣì gan gbogbo yín wọ́n máa ń round by àwọn ẹgbẹ́ mi ò lè fọmọ mi adébùkọ́lá wé yín ìyàwó ṣọlá tó jẹ́ gúrùpù yín ni mo lè fi wé yín ó bẹ́tà jù ẹ lọ gan ó wà lé ọkọ ṣọlá lẹgbẹ́ ìyàwó ẹ̀ ẹgbẹ́ ẹ̀ ni tó o tẹ́ bá jọjọ wà nínú ẹgbẹ́ òṣìṣẹ́ mi ò sínú ẹgbẹ́ òṣìṣẹ́ mi ì lè fọmọ mi wé ẹ ọmọ mi ò kì í ṣe ẹgbẹ́ pẹ̀lú dignity ẹ kò lè ó lè o ti present ọmọ ẹ náà láti fi ṣàṣẹ́wó but i don't talk about your child because your child also is roughly is using his mouth anyhow lórí facebook pé màmá òun strong gan òun kò kí ń sunkún bí àwọn ọ̀dà ṣe ń sunkún you come for me i come for you i expose all our secrets má kọjú sí bàbá tó fẹ́ yẹn ni má sọ gbogbo àṣírí ẹ̀ fún gbogbo ayé nothing will happen to me leave my life my dress everything about me ó wà pẹ̀lú ẹbí ẹ̀ ó wà pẹ̀lú Canada police àwọn detective àwọn surveillance tí mi ò mọ̀ gbogbo ah, data mi ló wà lọ́dọ̀ wọn you can you do your tó bá bẹ́ tó bá bẹ́ sí ìyá ẹ ayé àbàjẹ́ read my list. suddenly kí ló tún wá di ọ̀rẹ́ apc fún why are you working for them olè gbàtọ́mọ yẹn wà láyé ó ṣàánú fún ṣé ò fẹ́ bọ̀bọ̀ yẹn ni kí ló dé tó bá dìgbà tó kú sí ó lọ ra pọ́ sí ọlọ́run á fi rú ẹ̀sán ọlọ́run á fún wá fẹ́yìn náà tó ti yé gbogbo yín tẹ́ ṣe tán tẹ́ wá ń ṣe kùrùkẹrẹ níbi ìgbà tó kú tán tínú yín dùn ti ẹ feel remorse and then you are happy this is what you are going to see and you are dancing you, are you sure So, o ṣọ́ ọ̀pọ̀ ti lo medication ẹ̀ tó bá ṣe dáa go and take your medication wèrè ní now? náà kí ló dé tó jẹ́ pé ẹ̀yin ọmọ wèrè náà fi ń ṣe nǹkan lórí Facebook má ta sí mi má bẹ̀ sí ìyá ẹ̀ mo sọ fún ẹ wọn ló fẹ́ fẹ́ mi publicity lọ wọrí YouTube ta ni wọ́n sọ̀rọ̀ ẹ̀ burúkú àti wọ́n sọ̀rọ̀ mi dáadáa rí wọn ò dẹ̀ kí sọ̀rọ̀ èèyàn rere ní dáadáa Nàìjíríà lọ wò ó ṣé wọ́n pòṣẹ síbẹ̀ yàtọ̀ sí pé kẹsàn-án fáwọn èèyàn kan máa post yín kiri ó máa ní àwọn tó sọ pé òun detective yẹn kó wá sí pàǹtí kó wá máa ṣiṣẹ́ èmi pẹ̀lú àwọn ọlọ́pàá sí o tí wọn wà dignity tí wọn ní decency wọn ò ní nà án ọlọ́pàá nàìjíríà mo ti report fún wọn kí n tó wá sí Canada what did they do they do nothing fọbọṣe fọbọṣe of the universe má ta sí mi gbé anybody jáde ẹ máa tẹ àti yá ẹwẹrẹ tó wà lórí Facebook you think that they fear you ni gentility of a tiger show mi pé tiger wọ́n ní bá rí mi fẹ́ sọ̀rọ̀ cross mi tó bá gbé mọ́ dání ìjà yìí jẹ́ kó rí ẹ kó pé ọmọ yẹn wà láyé ó rí ọkọ ẹ ẹ ṣe nǹkan sí ó kó ẹranko sínú yín dùn kò ní pension fún gbogbo yín kò ní pension fún gbogbo yín gbogbo ẹni lọ́wọ́ nínú ikú ọmọ yẹn àtẹ̀tọ́gbọ́ tí wọ́n ránṣẹ́ sí àtàwọn ọlọ́pàá tí wọ́n ṣe nǹkan sí gbogbo yín lẹ́ máa ṣòfò ọmọ ògo lẹ́yìn máa jábọ́ ọmọ máa kú ni ilẹ̀ tó bá ti tó ṣe ìṣẹ́ ọmọ yẹn wà ẹ máa náwó lórí ọmọ ọmọ náà jìyà tó bá dìde tó fẹ́ tó àkókò tó máa dìde wọ́n máa máa gbé wọn gbé ni gbogbo yín lọ́wọ́ nínú ikú ẹ̀ gbogbo yín kọ́ ni mo sọ because that's where you can go up against people ṣé mo kọjá tí mo ti sọ̀rọ̀ lórí Facebook tó mo ṣe nǹkan fún mi ṣé wọn ò rí gbogbo nǹkan tó ń ṣe fún mi ṣé mo kúrọ́ mọ́ wọn ni wọ́n ti dúdú ẹ̀ bá ti tó bá jẹ́ pé máa ń ṣoore tòótọ́ ẹ̀ ṣoore náà ṣèkàṣèkà ni yìí olórí burúkú àni wọ́n fi yín ṣẹ́ṣẹ́ ti ṣẹ́ ayé yín ayé yín ti bàjẹ́ ayé yín o ti bàjẹ́ àwọn politician tó bá fẹ́ yín gan wo tó bá tún ṣe tó tún wọlé tó tó tún fẹ́ yín ayé ẹ̀ máa bàjẹ́ lófo gbogbo ilé àwọn èèyàn lẹ́sẹ̀ tí tó fàyà ṣáwọn èèyàn ló bá yẹ yín jẹ ni àwọn ọmọ ọ̀run àpáàdì má bẹ sí ẹ ìyá ẹ lèmi ò kì í ṣe ìyá ẹ tó ìyá ẹ sinmi ìyá ẹ sinmi kú ọmọ ẹ ìgbà tó wà ní ẹgbẹ́ ọmọ mi mi ìfẹ́ máa sọ̀rọ̀ ọmọ ẹ jáde ó sọ̀rọ̀ pé àwọn kan sunkún ìyá òun tòun ó strong if you come for me ọmọ ẹ ò kì í ṣe teenager o ọmọ mi ẹ òun gbọ́dọ̀ mi pátápátá wàá sọ pé ọmọ kan kóòtù ni ẹ onímọdọkùnrin mọdà ṣọlá ṣe kóòtù àbí ọmọ obìnrin náà ṣe èyí tó jẹ́ ọkùnrin tó gbé sákò nàìjíríà tó jẹ́ yahoo i will talk about you i don't want to be if i get mad with you ìyàbọ̀ mo wọ́n gbé ẹjọ́ ẹ̀ wá ni ó ti ń lọ bíi fourteen years ago tó ti gbé ẹjọ́ ẹ̀ wá sínú ilé mi tó máa ma tẹ́bù ẹ̀ àwọn pastors oríṣiríṣi àwọn èèyàn ẹ̀yin tó gbé ẹjọ́ yín wá síwájú mi a dẹ̀ rí mo dẹ̀ ọlọ́run dẹ̀ wá mú mi wá sórí facebook mo dẹ̀ rí pé the same thing tó ń sọ ń parí ni You working for killers? You working for terrorists? You working for people to destroy people's life? That's what they said. And exactly what you are doing. Wọ́n lọ ra pọ́ ọmọ tó jẹ́ bí ẹ ẹgbẹ́ ọmọ ẹ. Ṣé ọmọ ẹ kò tí wọ Ẹgbẹ́ ọmọ ẹ. Tó bá jẹ́ ọmọ ẹ ló kú. Tó bá jẹ́ ọmọ ọkùnrin ẹ ló kú àbóbìnrin. Ṣé ọmọ rẹ̀ ń lọ ra sí ẹ? Olórí burúkú ọmọ. Tó bá jẹ́ ọmọ ẹ ló kú tó máa débi pọ́sẹ̀ kọ́ mọ́ máa rẹ́rìn. ó bí ẹgbẹ́ ọmọ yẹn ó bàyé jẹ́ ìka ènìyàn ó dájú kún ìmọ̀dà bo kò ní dáa fún kún ìmọ̀dà òṣì sọ fún wa mọ́dà àwọn tó ń ṣe sọ fún wa ọkọ ìyàwó tí ọba tó fẹ́ ọkọ ẹ̀ tó fi jẹ́ kún ìmọ̀dà. tẹ máa gbé táìtù orí burúkú kiri. ó wá sọ pé those one I used to say he is a detective gbà bẹ́ẹ̀ detective ni wọ́n ya ọpọlọ mi tí ìbá jẹ́ pé bóyá mo ṣiṣẹ́ fún Canada kò gbà wọ́n ní ìṣẹ́jú kan àbí wọ́n rí mi pé talent lélẹ́yìí ọmọ raw gift ni ọ̀rọ̀ tí mo bá so. tí n bá wo ṣẹ́sà ikú tó pa Mohbad kò ń ṣe àpọ̀wọ́pọ̀ ni ìkí mẹ́rin ọ̀nà mẹ́rin ní kú ẹ̀ ti wá four places. Nobody talking to me. If anybody calling my phone, Canada will know. Nobody want to boss me. But the Holy Spirit speak to me. The host of heaven work with me. Once I pay, and that one I used to say that is a detective you should come to panty I'll be working because wọ́n sọ pé mi ti lè travel Me, ní stress gan kí ni wọ́n fẹ́ wá mú nàìjíríà kí ni mo kàn sọ fún mi. place wọ́n ti máa ń pa èèyàn ẹni tó lè pa ọmọ ológo tí wọ́n mọ̀ tí gbogbo ayé mọ̀ tí ó dẹ̀ ń lọ kiri tó lọ sọ́dọ̀ gbogbo yín tẹ́ ẹ̀gbá nígbà tó wà láyé ẹ̀dẹ̀ wàá ràn ara dẹ̀ nígbà tó kú tán gbogbo ilẹ̀ máa fi lú ẹ̀gbá gbogbo yín tẹ́ máa ń ṣèkàyàn èmi ò gbọ́ o gbogbo ẹni gbọ́ pé ọmọ náà ń nira pé ìnira wà nù ayé ẹ̀ tó sábà yín tẹ́ ẹ̀ gbà sílẹ̀ tó kú tó tẹ rán àrà jẹ gbogbo ilẹ̀ máa fi irú ẹ̀ gbà láṣẹ Èdùmàrè gbogbo yín tẹ́ ẹ gbọ́ pé ọmọ náà lọ tó ń bèrè fún ẹ̀ I don't want to die tẹ́ ẹ̀ dẹ̀ save ẹ̀ tẹ́ ẹ jẹ́ kó kú tán tẹ́ ẹ̀ ṣe wá ń gba òkú ẹ̀ tẹ́ ẹ̀ ṣe wá fẹ́ gba òkú ẹ̀ tẹ́ ẹ wá ń ṣe rán àrà jẹ ní ìpà tí ò ní lè tí ò lè tí ò wúlò mọ́ gbogbo yín po lẹ máa fi rẹ̀ bó ṣe máa jẹ́ nìyẹn. what a wicked war tó bá sọ pé wicked war nàìjíríà ni yorùbá especially you are wicked. bí mo ṣe ń complain pé wọ́n ṣèkà fún mi bí a lọ sọ́dọ̀ ẹ sábọ̀d á lọ sọ́dọ̀ gbogbo wọn á máa wọ́n máa gbógun tì ẹni àwọn ọmọ celebrate yẹn simply because wọ́n fẹ́ ba orí ẹ̀yìn jẹ́ wọ́n máa sọ pé kò sẹ́ni tó ń fẹ́ rí tó wà nínú tí ò tí ò ga gbogbo wọn tó bá dẹ̀ ga kí n ṣe kó ń lọlẹ̀ tó bá yá ni pọ̀ ló ń sìn kò ní pẹ́ wẹ̀wọ̀n bó ṣe fẹ́ yẹn àfi tó bá fi ẹ̀lẹ̀ kò ní pẹ́ wẹ̀wọ̀n kò ní pẹ́ lọ sẹ́wọ̀n tó bá ti lọ rí ó tún máa lọ kò sẹ́ni tó fún ẹ táyẹ̀ máa dá torí mú kárẹ̀ nìgan torí pé èkejì ẹ̀yẹn ó bẹ́ sí wàsíù ni or else èkejì ẹ̀ ló máa ga jùlọ yíyá wèrè ni ẹ eh, láti person yà yìí so bẹ́ẹ̀ tà pé yìí ṣe do detective she come and be working for for pàǹtí ìwọ ló máa ṣiṣẹ́ fún pàǹtí wọ́n pe orúkọ tó fi pe pàǹtí ni ìdọ̀tí ló ń jẹ́ bẹ́ẹ̀ pàǹtí ẹ̀yọ̀ mi ò lè ṣiṣẹ́ fún pàǹtí àwọn tó ní dignity and decency ẹ́ eh? FBI tó lè lọ sí any country lọ mú olè lọ mú amúrọ̀bà lọ mú pààyàn lọ mú pillars lọ mú terrorist lọ báyìí lọ pa wọn sọnù níbẹ̀ tó lè mú lọ sí country àwọn yẹn àti detective surveillance Canada àwọn ìlú tó tó tó tó rẹ́dì láti ṣe tòótọ́ kò ń ṣe ẹ̀yin tó yẹ pé criminal ni majority of ẹ̀yin tó ń fi ṣe gọ́fìnà tó ń fi ṣe gbóná tó ń pò sípò báwo ni ṣe máa wọ ẹ máa tó bá ti gbé frosta sípò báwo ni òṣèré máa aṣẹ́wó náà máa yàn tó bá ti fẹ́ pèèyàn wọn lè yàn yàn gidi gbòòrò nonsense gbogbo yín tẹ̀ ní mẹ́ta yìí ẹnìkan ní back to sender kò ń ṣe back to sender kankan gbogbo ẹni tó gbọ́ tí ò gbà gbogbo ẹni tó wọ́n fẹjọ́ sùn tó sọ pé kó gbà tí ò gbà òun tó bá ṣe tán tẹ wá gba òkú ẹ gbogbo ilẹ̀ máa fi rẹ̀ gbà write it down ẹ máa fi rẹ̀ gbà tẹ tún lọ síbi tẹ tí ń ra pọ́ sí irú tó ń tó dìkẹ́ ń sìn kò rẹ́rìn Ìyábọ̀ ló rẹ́rìn bẹ́ẹ̀ ló rà pé ó ti yúùsù mọ́ ibi tó ń ti ra pọ́ sí ìyá òṣòro mọ̀ fìyà alára gbígbẹ ó dàbí tìǹkù nonsense ṣáṣẹ́wó ni gbogbo ìwà burúkú ló máa ma fi bẹ́ẹ̀ wíwá náà ó ti ti ń polówó ara